أمرهم ويفعلون ما يؤمرون ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ wá ìsọfún rí ara yín ẹ wá ìsọfún ìyàwó àtàwọn ọmọ yín níbi àtiwọ́ náà iná wo ni iná tó ṣe pé èkó rẹ̀ iná làwọn èèyàn àti àwọn àpáta àwọn mọ̀lẹ́kà tó ṣe pé wọ́n gbópọn wọ́n ní agbára wọ́n bẹ ní ẹnu náà yìí síbi tẹ́nìkan fẹ́ sá lọ. àwọn mọ̀lẹ́kà yìí ṣe ọlọ́ torí ìjọba fi pa wọ́n láṣẹ ìjọba ní fún ọ̀sẹ̀ ni wọ́n máa ṣe. olú ẹlẹ́dàá wọn pàkíyèsí gbogbo ẹ̀yin òbí pàápàá jùlọ òbí lọ́kùnrin ẹ̀yin tẹ́ ń dọ́jà alẹ́ ẹ wá ìsọfúnni ara yín o níbi àti wọnà eléyìí tó jẹ́ àpẹẹrẹ míì lórí polúwa nífẹ̀ẹ́ wa púpọ̀ ọ̀fẹ́ wa sórí ikú ọ̀fẹ́ wa fún kásẹ̀gbè ní ṣe ń pa kéèkì wa lóríṣiríṣi ọ̀nà ẹ wá ìsọfúnni ara yín níbi àti wọnà kí wá ṣe pé ẹ̀yin nìkan lẹ́wà ìsọ̀kórí ara yín kò sí ní tó kàn yín pẹ̀lú ìyàwó kò sí tó kàn yín pẹ̀lú ọmọ yín tẹ́ wàá sọ pé ẹ bá fẹ́ wọ náà ọba wọ ọlọ́kàn mi ọkàn nítorí pé obìnrin yín kò bá jẹ́ pé kò ní ìlọ́wà tí ìbá ti wà lọ́fẹ̀ẹ́ àwọn ọmọ wọn ìbá ti wáyé tí wọ́n bá fẹ́yàwó òbí ma tí wọ́n ti ń bẹ lọ́rùn rẹ ó ti pọ̀ ju torí ara rẹ lọ ìyẹn fẹ́yàwó tó kákàndọ̀ máa gbáyé ká máa gbádùn ara wa tó bá ti lọ́ọ́ pè é àmọ́ kátàkà fúnṣẹ́ ńlá pé wọná wọná kọ́kà mí àwọn ọmọ oníkòsí tó pẹ̀lú wọn ìbáfẹ́ sórí ibú kó sórí ibú ọ̀kà mí ọkàn ọ ọkàn ọgbọn gbangban kò sí bó ṣe fẹ́ ṣe ra rẹ sí torí jẹjẹjẹ bí wọn alájókòó tọlọtọrùn bọ wọlọ fẹyàwó wọlọ bímọ a kì í pàyàwó tì a kì í pọmá tì òfin ọlọ́run lágbára púpọ̀ orúkọ náà ló dá àwọn obìnrin ló wá mọ̀ pé àwọn obìnrin ọ̀dà bí àwọn ọkùnrin nípa ká mójútó nǹkan ká mú lọ́wọ́ bàbàrà àwọn obìnrin ọ̀dà bí ọkùnrin àwọn lẹni tí máa sábà fẹsẹ̀ ráàlì jù àwọn ní sábà lápòlé tẹ̀sìn jù wọ́n bìyàwó rẹ léèrè ọba ti délé èyí tí ò sí nípò kò lè ṣe sọ̀dẹ̀ kó bí pé tí wọn náà ti tàṣùbà báyìí ó lè kí ẹnu ní ìgbà nínú àwọn obìnrin ó lè jẹ́ kó ní jí ọ wọ́n máa ti ń pè sọ̀dẹ̀ òun ò sì dìde ṣe sọ̀lá nígbà tí wọ́n bá padà délé ètò túmọ̀ sí pé tí wọ́n bá fi lè dákẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ obìnrin wọn padà sí Islam sílẹ̀ ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ máa béèrè kíkí láti ìgbà tó ti pẹ́ àwọn tí ń báyàwó àwọn sọ̀rọ̀ kó ṣe sọ̀lá sọ̀lá sí lásán wọn àtúntò sọ nǹkan mí o ó ní kò ṣe é omi ìjẹ tó bá ti yẹ lásùbà kò ní ṣe nǹkan míì tọmọ pákàtà tiẹ̀ lọ́wọ́ wọ olówó bí ọlẹ́rè nípa rẹ̀ tó bá ti dọ́gbọ̀n dàgbéyà. nínú káwọ́ wà tó lè gbé ní ìwọ lẹ́ni rọ́ọ̀nù àwọn obìnrin wọ́n gba wọ́n gba òjòjò wọ́n gba gbogbo ràwọ́ ńbẹ̀. gbogbo àwọn àwà tó lè kó bá ní tó ní kí kárọ̀ náà lọ́lá ìṣèyá mọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ àwọn obìnrin. ìwọ́tọ̀ ọjọ́ ọ máa gbìyànjú láti kó onídàánú wọn mọ kọ àwọn ọwọ àbàjẹ fún wọn kó bá mi ẹgbọn mi sọkó bá yín tẹbẹ mi ni mò ń ṣe tí mò ń ṣe kí lọkàn yìí à ọkàn mi ò ọkàn mi nítorí pé tí ọba rí bàjẹ́ tí wọn ọba kọ fún un ó bí ọ lórí ní ọgbọn ìdàgbé yà kó ní ọjọ́ àpọn èèyàn gbìyànjú ó ti wọn abẹ́yẹn ti lágbára ma tíyàwó tá a fẹ́ tí ọba ti mójú tẹ́sìn tó lọ́wọ́ ọ̀sẹ̀ kankan tó ìyàwó lọ fẹ́ kò sí nǹkan tó burú kọkọ dànù erékolúwa náà ló sọ fún wa pé wọlé tó ń sekú bẹ̀rẹ̀ sọmi kẹwàá fẹ̀ àwọn obìnrin tó bá jẹ́ kékeré ẹ̀ gbọ́dọ̀ tí wọ́n mú lọ́dọ̀ ẹ̀ fọmọ lọ́rẹ̀ ẹ sì gbìyànjú tí máa ti ń lọ́rẹ̀ ẹ má ti kọ́ ọmọ yín lọ o nítorí tó bá ti lè àwọn ọmọ lọ owó tí a bá gbọ̀n lọ́mọ ọ̀ràn kọ̀kọ́ ọdún mẹ́sìn kọ̀kẹ́sìn fún kankan ló fi dání sí ẹ̀fẹ́ má kí ni iṣẹ́ rò pé yóò fi kọ́ ma yóò gba àtàwọn ọmọ náà jẹ ni yóò wá di pé ẹbí ma láti fi dájọ́ fún jahannam látàrí ìyá wọn tí ò dúró déédéé torí ẹlẹ́sìn ti sọ fún wa pé ìgbàjẹ́ ìgbà fẹ́yàwó ojú lásán pọ́ ni kọjọ yín lójú ẹ̀sìn ẹ̀sìn obìnrin kẹsẹsẹ ni kọjọ yín lójú ojú rẹ̀ ọ̀gá ẹ̀jẹ̀ pé sàkásà lórí sàkásàká tẹ̀sìn rẹ̀ bá já oníyàwó gidi ìwọ̀n lójú tòmátò tó lẹ́sìn ńgbà ọba yá ìwọ gan fúnra rẹ̀ ọ padà kórìíra rẹ̀ torí di eléyìí ẹ mójú tẹ̀sìn àwọn ìyàwó yín o ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ń jàǹbá ara wọn wọ́n rò pé Allahu làwọn ń jàǹbá nǹkan oṣù rẹ̀ ó ti dúró láti agogo mẹ́rin àbọ̀ yóò wá da yóò lọ ìwẹ̀ jáná fi wẹ̀ ayọ̀ yóò lọ la títí títí títí dago mẹ́sàn án alẹ́ sẹ́mi ọgbọ́n ti ń dá ọgbọ́n ti ń dá ni pé òun ò ní ṣe sọ láti kankan lónìí ọ̀dà túbọ̀ ọ̀la pé ńgbà mo kúkú tó wẹ̀ àsìkò iṣẹ́ àìsè lọ kò tí ì lọ tẹ́lẹ̀ náà ọjọ́ gbèsè sọ láti ògbó ọjọ́ gbèsè sọ láti làásùn ó tún jẹ gbèsè sọ̀láṣì magre ó tún jẹ gbèsè sọ̀láṣì ìṣà ọ wá fẹ́ pa mẹ́rẹ̀ẹ̀rin rẹ kó ló ti fẹ́ sọ́njọ́ gbẹ̀dẹ̀ ìyá. nǹkan oṣù tó ti dá látàgò mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ tó túmọ̀ sí pé ó tún sọ̀láṣì gbọ̀hùn ó tún ṣe sọ̀láṣì àṣù ó tún ṣe sọ̀láṣì magre lónìí ó tún ṣe sọ̀láṣì ìṣà lónìí yóò wá fẹ́ ṣáájú ó di pé àṣùbọ̀ ọ̀la nìkan lòun ó òmìnira rọbí ọ̀rọ̀ bí láti agogo agogo kan ọ̀sán òsè sọláàtì dùhù òsè sọláàtì làásù òsè sọláàtì magre fásitì kọjá ńlọbí ma sọmọ tó ń jẹ kí ẹ̀jẹ̀ tí màá bá já fún ọjọ́ gbèsè sọláàtì dùhù sọláàtì làásù àti sọláàtì magrib ọjọ́ yìí ọjọ́ tó bí ma ẹnì pé nìkan ó lè jẹ́ ogójì ọjọ́ sẹ́yìn ọjọ́ gbèsè sọláàtì mẹ́ta tó ogójì ọjọ́ sẹ́yìn rẹ̀ ẹ̀yin ọkọ ẹ̀ máa mójútó gbàrú tó bí ma náà rí ìgbà báyìí tó sì ṣe sọláàtì bọ́ọ̀rù lọ́jọ́ yẹn tó sì sọláàtì làásù lọ́jọ́ yẹn tó sì sọláàtì magrib lọ́jọ́ yẹn ọ̀nì rárá báwo lọ́mọ tó mú ọ tó mú ọ délẹ̀ tó di pé òbí ma ó ní lẹ́yìn tí wọ́n parí sọ̀láṣọ̀ Maghrib pẹ̀lú ogún ìṣẹ́jú kò sí wàhálà ajẹ́kọ̀ọ́ ti jẹ́ gbèsè sọ̀láṣọ̀ mẹ́ta yẹn bá kọ́ lẹ̀ níjọ ọjọ́ bá pé tó sì mára ọya fún àwọn sọ̀láṣọ̀ yìí padà àmọ́ gbà tó yẹ pé wọn náà ọ̀dà amúkílọ́kọ̀ dákú bọ́ọ̀bí kí n kú bọ́ọ̀bí kò fẹ́ sí tọ́ka wọ pẹ̀lú pé ó má bẹni yìí tí ò ní tàbí wọn ná àwọn ọmọ wa ń kọ́ àwọn ọmọ wa ṣe rí yẹn téèyàn bá fọ mọ́lẹ̀ téèyàn bá fọ mọ́lẹ̀ ìdàkudà lọ́mọ́dà o torí pé àwọn ọmọ máa ń tù lọ síbi mo fẹ́ ṣèbàjẹ́ mi fẹ́ dà ètò ìmọ̀ sábà wà lára àwọn ọmọ mi ìwé ìlú ti jẹ́ pé àti bímọ ọ̀tẹ́jọ́ àti lè dá ayé ọmọ ló ṣòro yóò wá di pé ọmọ ti sún mi darí ọmọ tó fẹ́ pààyàn àkùtà dédé fẹ́ pààyàn nítorí pé ìwọ náà fúnra ara rẹ láti pìlẹ̀ lò tí mójútó tó mọ ọmọ òní gbọ́ ẹ̀yin òní gbà máwọn bàbá kálukú wa ti ṣe tọ́nu tẹ́tìrì tẹ́tàdé tẹ́tàdé tí ẹ bá fi ọmọ alẹ̀ pé tó bá wù kọ́ máa ṣe ẹ sì rọ́mọ yẹn sà ojú yóò bàjẹ́ ni torí ẹ ẹ ní jákẹ́ ni o tó bá rọ́mọ kẹ́tínú yín dùn bẹ́ẹ̀ o ṣe ọmọ yìí ah, òbí rẹ̀ ní ẹbí léèrè wọ́n ti panabá wàhálà bẹ́ẹ̀ náà ni wọ́n kàn tẹná lọ ní wọ́n bí ma wọ́n tẹná lọ wọ́n bí ma ó bó tó ẹ̀yìn àwọn ọmọ tó ń bi irú ọmọ àwọn ni wọn irú ẹ̀kọ́ wo lọ ń kọ́ wọn ibi kọ́ mọ́ ó sì máa jáde bó bá ṣe wù ú kọ́ mọ́ lókun lọ́rùn kọ́ mọ́ ti jàjàkújà torí pé níta àwọn ọmọ tí ọmọ bá ṣeré ọ̀pọ̀lọpọ̀ wọn ò lólùbáwí ètò mú àwọn náà tí ọmọ àta ẹni tó ti yorùbá ń ta pọ̀ wọ́n ní ọmọ àta ọmọ tó ṣe pé ìtaní ń tọ́ ìtaní ń darí ẹ̀ irú àwọn ọmọ táwọn lẹ́yìn náà bá ti ń kọ́ ọmọ yín sílẹ̀ kí ni wọn bá ti kọ́ ọmọ yín nítorí wọ́n nínú àwọn ọmọ kó ràn wọn torí ẹ̀ bọ́mọ bá jáde bó lọ lọ kí lọ lọ sí bọ́mọ bá ti mọ̀ pé bí òun léèrè jíjáde rẹ̀ tó bá jẹ́ ẹ̀mẹ̀wá yóò dínkù sẹ́ẹ̀mẹ̀ta ilé náà ma bẹ̀rù ọlọ́gbẹ́sẹ̀ ah, tọba lọ́lọ́ lóbi bá parí òkùnkùn wálé ẹ̀gbọ́rọ̀ tọba tó ti fíìlì táǹkì tán iná ṣe yóò tó jáde tó ẹjẹ́ ẹni tó ṣe pé ó kéré jù gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ tó ń bọ̀ ọmọ bá ti mọ̀ pé wọ́n bí òun ìwọ̀nba ní ìta yẹn yóò lápa lára rẹ̀ ǹjẹ́ yìí ti fẹ́ kọ́ mọ́ dà ní dáadáa bí ọba dà ní pátápátá yóò tún ma. àmọ́jọ́ tẹ bá ti fọ́ mọ́lẹ̀ tó bá wù ọkọ máa ṣe ọmọ tí gbà bí ìgbà náà ni ó wò ìgbà wo ìgbà wo lọ́bọ̀ ti. ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa o gbogbo ẹ̀sìn tẹ́ máa ti ń ṣe ẹ máa pọ̀ máa yín kọjá ẹnu ló ló fẹ́ ṣe náfúrà ọ̀yá ẹ̀yin àgbọ̀lẹ́gbẹ̀ẹ́ náfìlà tùyàmù kálọ̀ fẹ́ ṣe àwọn ètò bá ti tójú bọ́nu wa àbẹ́yìn náà ṣe nínú àwọn márùn ẹnìkan kan ó ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rí pé ní wọ́n fi máa rántí ní láíláí ní ká ah, bàbá rere ni bàbá wa èèyàn dáadáa ni bàbá wa ẹlẹ́sìn ni bàbá wa. yàtọ̀ sí pẹ́rẹ́ pé ẹ máa mọ ọmọ lẹ́yìn lọ bí ìrẹ́gbẹ̀ ayò lẹ́ máa ta alábàáwà àdúgbò ẹ tún mọ ọmọ lẹ́yìn ọ̀nà tó jókòó lórí bẹ́ǹtì yọ máa láti yẹ pa ẹ̀pà ẹ̀pà báwo. ẹ dákun lu ọmọ ọlọmọ ọ padà yà àtọ́mọ náà bá di ẹgbẹ́ nípa lóto ẹgbẹ́ nípa bẹ́ẹ̀ oníyàwó lẹ́nu lórí ta ló fi lé lọ́wọ́ bàbá rẹ̀ ìlú ẹlẹ́dàá kó bá tún lé wa sí o kó bá tún àwọn ìyàwó wa sí kó bá tún àwọn ọmọ wa sí kó tún àwa náà sí kó sì gbogbo alọ́mọ àti jẹ́ǹdà tó bá ha àná ọmọ wa bẹ̀ hàmdẹ́. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك